وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار هذا وقف أبا تدوى أطريك أتي قولون كما باء النبي محمد صلى الله عليه وآله وسلم وعلى النبي gbogbo àwọn sàhábà ànábì abẹ́lọ́n kó fi kẹ́tì atọ́rọ̀ yìí kó fi kárí gbogbo wọn gbogbo àwọn tí a ń gbọ́ ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí àwọn alákí pọ̀lọ́gbọ́lọ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu ní ìjẹjọ́ tó lẹ́yìn ni yóò jẹ́ bí ẹpísòdì ẹlẹ́kẹrin lórí ọ̀rọ̀ jìnnà tí mò ń bá lọ ibi tí mò ń bọ́rọ̀ lọ lé lérí òun náà ni mọ̀dọ̀rọ́tò zina àwọn ìnira àwọn aburú àwọn ewu tó máa ń wà níbi kéèyàn máa zèzìnà ewu tó wà níbi kéèyàn máa zèzìnà ẹ̀rí tí mo sọ kẹ́yìn òun náà ni pé zina ṣíṣe ó máa ń jokùnfà àìsàn máa ń jẹ́ kí àìsàn burúkú kó ṣẹlẹ̀ sí ẹni tó ń ṣe zina ṣùgbọ́n náà ó máa ń jẹ́ kí àìsàn burúkú kó ṣẹlẹ̀ sínú ìlú sínú ìlú tó ṣe pé yóò jẹ́ àìsàn àjàkálẹ̀ tó ṣe pé ó ṣògùn rẹ̀ tì ẹ̀mí rí ògùn rẹ̀ ìyẹn ni pé ẹ̀nì tán ríhùn òun náà ni kí ó jẹ káwọn èèyàn máa kú lọ́pọ̀lọpọ̀ tó mo ṣe eléyìí nínú hadith abdullahi ibn umar abdullahi ibn umar ó ní anabi sallallahu alayhi wa sallam ó sọ pé lam tadhhar al-fa'ishatu fi qawmin qattu hatta yu'linu biha illa fasha fihim at-ta'un wal-awja' allati lam takun madat fi aslafihim anabi nígbà tí zina ti di bá ti pọ̀ tó ṣe pé zina tó wá di nǹkan tí wọ́n fi ń ṣe fáàrí láàrin àwùjọ tó ṣe kí wọ́n kákún mọ́ ẹ̀rí wọ́n kákún iṣẹ́ tó ṣe pé wọ́n á gba láyín sẹ́rìsì ní fa ní zina torí eléyìí ẹ̀rí gbajúmọ̀ ní àwùjọ wa ìyẹn ni pé ní àwùjọ wa débi pé ẹ̀rí àwọn subhanallah àwọn ọmọ skul àwọn ọmọ junior secondary school àwọn ọmọ senior àwọn ọmọ secondary school kí wọ́n sì máa sọ pé kí wọ́n máa ṣe wọ́n ní ká máa lọ lè ṣe family planning àwọn ọmọ secondary school ká máa lọ ṣe family planning torí eléyìí wọ́n jẹ́ nǹkan tí ó burú gan ìtumọ̀ rẹ̀ náà ni pé zina ti pọ̀ zina ti pọ̀ ní àwùjọ níjọba yẹn zina ti pọ̀ tó fi di pé ọmọ sẹ́wọ́n ti wá lọ lè ń ṣe family planning tí òbí rẹ̀ ọ̀lọ́ lè ṣe family planning fún ẹwu aburú lálá o so ẹ̀dá kọ́dà pé wọ́n wà náà túṣà ìgbà tó ti lọ́kọ kí ní dé pẹ̀lú ọ̀rọ̀ family planning so ìtumọ̀ rẹ̀ ni pé àwọn òbí yẹn náà ti mọ̀ pé wọ́n ń gbìnà lọ́mọ táwọn ní wọ́n ti mọ̀ wọ́n wọn wá fẹ́ kí wọ́n lọ lè lóyún sòrò eléyìí ànábi ní irú ibi tí ìdùnnà bá ti di kó gbajúmọ̀ báyẹn àwùjọ tí zina bá ti ń tó ti dérú pò báwọn lọ́dọ̀ àwọn èèyàn irun tó kù fún wọn náà ni pé ká wọn retí ìdínú ọlọ́wọ́ bá tí wọn bá ètò ìyá já ọkọ̀ mẹ́ àwọn àìsàn ńláńlá rí gidigidi tí wọn gbọ́rú ẹ̀ rí òun ni yóò máa ṣẹlẹ̀ tó tí ìwé kò ṣẹlẹ̀ sáwọn tí wọ́n ti ṣáwájú tó bẹ́ẹ̀ náà ni àwọn oríṣiríṣi àwọn nǹkan tí ipá yìí lọ́wọ́ pé ah, àìsàn ló fa ìpè zina náà ló farọ́ àwọn nǹkan yìí tó bákan náà nínú àwọn nǹkan tí zina tó máa tó ń aburú tó máa ń ṣe fún ẹni tó bá ń ṣe zina pàtàkì jùlọ ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ṣe pé ọlọ́run bá ní àwọn ìmọ́lẹ̀ ìtutù ojú ọlọ́fàkùwà tó ìmọ́lẹ̀ ìtutù ojú tó ṣe kọ́ máa ń wà lójú ẹni tó bá jẹ́ olùṣẹ̀sìn ọlọ́run bá tí yẹn orí ojú yẹn kó yẹ bóyá yẹn lówó lọ́wọ́ kì ṣe pé yẹn lówó lọ́wọ́ tẹ̀lọ́kà ti rí ojú ẹni ẹ̀sìn pé ojú ẹlẹ́sìn ọlọ́run lélẹ́yìí ọlọ́fàkùwà so olúwa máa jogún rẹ̀ fáwọn èèyàn fẹ́ tó bá ń ṣẹ̀sìn ọlọ́run fẹ́ẹ́ rí àpẹẹrẹ ẹ̀yìn ẹ̀rí kọ́lọ́ náà sọ ní Qur'an pé sí máa ó ń fi ojú ìhín min ẹsẹ̀rì sùjù fẹ́ẹ́ rí lójú wọn àpẹẹrẹ ìforíbalẹ̀ fọlọ́run kò í ṣe pé bóyá orí wo là àbí bóyá wọn ò ní ẹ́rí máàkì kan níwájú òun náà ni pé tẹ́wọ̀n sáti rójú yìí ó rí pé ah, ojú ẹni tó ń sin ọlọ́run ọba lélẹ́yìn irú ẹ̀ máa ń wà bẹ́ẹ̀ sọ ojú ẹlòmíì sọ pé tẹ bá rí ẹ̀hìn ẹ̀mọ wẹ ẹlòmíì kọ́lá àjọ kan mò ń lọ bí ọlọ́nà òṣogbo ní àlẹ́ nǹkan kan àwọn tó ń jẹ́ àwọn NDLA wọ́n tẹ̀ dá mọ́tò wá dúró wọ́n sì ní kí gbogbo àwọn ẹ̀ka máa bọ́lẹ̀ ìmbáàkì bó ṣe ń yọjú ní mọ́tò báyìí wọ́n sì fa àwọn méjì kan jáde wàláhì tàlà ìgbà tí wọ́n tu ara báyìí wọ́n sì bá igbó mẹ́ so ẹ̀dá kan mi kan lọ sí ẹ̀ hmm, tí táwọn náà bá wù yà lórí pé ẹni yìí ti jọ ẹni yìí ká ojú ẹ̀ sínsìn hàn lára eléyìí ajẹ́kẹ́ bẹ́ẹ̀ náà ni ìwà abú ẹ̀ṣẹ̀ àmọ́ hàn lójú yàn ẹ̀rí wọ́n ti dá ojú yẹn mà sẹlòmí ọwọ́ rẹ̀ ni wọ́n wò ẹlòmí ẹ̀yìn jù rẹ̀ ni wọ́n wò ẹ̀yìn jù wọ́n ti mọ táwọn ọmọ wọn lélẹ́yìn jù yẹn bẹ́ẹ̀ náà tó náà bá jẹ lẹ́sìn ọlọ́wọ́ bá sọ̀rọ̀ kankan bẹ́ẹ̀ tó yẹn ó rí tó ah ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ ẹ̀sìn lélẹ́ lójú lágbájá yìí tí ẹni tó bá wá ní nǹkan onílam yẹ́dùn ẹ̀rọ jùlọ nǹkan tún ní tó fà tó fi ṣe léyìí ni pé ń ó pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ àwọn ọmọ rẹ̀ ọmọ rẹ̀ kan jẹ́ kọ̀rẹ́ ìbùkẹ́rẹ́ ń jẹ́ sẹ̀mẹ́rì ó wá pè wọ́n kalẹ̀ ọmọ mi àwọn mẹ́ta ni wọ́n lọ́kùnrin ó wá ní mọ́nà àrọ́ ọ̀dọ̀ ní kò mọ̀ zàwájà o n o mo ti ṣetán báyìí o máa fẹ́ ìyàwó fún màá sì máa bá a mú ibi tó yàwó yàtọ̀ wọn náà. wọ́n ń torí pé kí ni lamjez ni rọ́jùlọ nǹkan tún ó ní ẹ̀ ní rí kéèyàn mi ènìyàn tó jẹ́ mùsùlùmí kó ṣe zina tó bẹ̀rẹ̀ ṣe zina ilá nàza àmínú islam ilá nùzẹ̀ àmínú núrù islam ìmọ̀lẹ̀ ẹ̀sìn tó máa ń rí lójú yàn ọlọ́run sì ní kí wọ́n fa ẹ̀kọ́ lára rẹ̀ tí wọ́n bá ti rọ́ lé

fílmùsítẹ̀mà a máa dá ọ̀tálẹ̀ sí àárín àwùjọ tòtí ẹ̀ bá ní kí ẹ kẹjẹ ká kọlù ẹjẹ ká kọlù fún fífi nìkan fífi káwọn káwọn wà pẹ̀lú fọkànbalẹ̀ káwọn pẹ̀lú àlàáfíà nínú ìlú ara tó máa ń jẹ́ kí fọkànbalẹ̀ wà nínú ìlú ni pé kọ́mọ jẹ́ kó ń zìnà káwọn ń zìnà máa pọ̀ nínú ìlú síbi tó bá yẹ pé zìnà bá ti wà ẹ̀ lè rí fọkànbalẹ̀ ẹ̀ lè rí ìfẹ́ ọ̀tá ni ó máa ń ṣẹlẹ̀ torí kò sẹ́ni tí ó gbọ́ kí wọ́n ń bá yàwó òun sùn pé nìkan yẹn ìyàwó òun lálẹ́ tí ó wà fẹ́ràn tọ̀ kò sẹ́ni kan tí ó gbọ́ kí wọ́n ń yan àbúrò òun lálẹ́ pé nìkan bá sùn nìkan bá yan lálẹ́ tí ó wà fẹ́ràn rẹ̀ pé áhùn ah, ṣé dáa kò sẹ́ni àbúrò òun lálẹ́ o àfẹn tó wá jẹ́ pé tí ń jẹ́ ọmọ ènìyàn ó ti kú lára ènìyàn tó abẹ́rẹ́ kan tí ó gbọ́ pé ọmọ òun lẹ́nìkan ni ló sì lára onítọ̀hún gbogbo àwọn nǹkan yìí tó zina náà ló máa ń fà tó àwọn èèyàn wà kún rárá wọn wọn bára wọn jà ẹ wádìí tó fàjà tí ẹ ní rí tó bẹ́ẹ̀ sì ni ó sì mọ nǹkan tí ń ṣẹlẹ̀ àwọn méjì náà ti mà tó àwọn èèyàn máa kékeré la dé àfẹn tó bá wá súnmọ́ ẹ kọ́lẹ̀ ẹ parí ìjà yẹn tì ẹ parí ìjà yẹn tì tó àwọn èèyàn máa ń dáta káwọn lè jà abẹ́ <laughs> ẹ lè parí ọ̀tá abẹ́ gbogbo àwọn ọ̀rọ̀ báyìí nǹkan tó ṣe pé ó yẹ kó kálukú mójútó ni tó ọlọ́run bá subhanahu wa ta'ala ó sì kọ kámọ́ lọ lè dá ọ̀tá kalẹ̀ láàrin ara wa inna Allaha ya'murukum bil 'adli wal ihsan wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi gbogbo tí mọ̀ mú ọ̀tẹ̀ wa al fahsha sì náà ní jẹ́wọ́ tí ó kú yóò padà lídì sí bí ọ̀tẹ̀ tí ọlọ́run ní ìwọ ni mo kọ́ fún yín ẹ̀gbọ́n máa dé díẹ̀ lọ́wọ́ fi ní wà láti kọ́rọ́bù zina a ní ẹmọ́ súnmọ́ ẹmọ́ súnmọ́ bìrìn tàti pé tẹ̀lé ṣe so wọn náà ni pé zina ọmọ ń dá ọ̀tálẹ̀ sí àwùjọ kò sẹ́nìkan tí ọmọ ṣe zina pẹ̀lú ìyàwó ara wọn àbí pẹ̀lú ọmọ ara wọn tó wà nífẹ̀ẹ́ sí irú ẹni yẹn so bákan náà zina tẹ̀lé yẹn ara wọn aburú tó máa ń ṣẹlẹ̀ ni pé yusabbibu khaltil ansab la ilaha mọ̀lẹ́bí ó dàrú papọ̀ ẹ̀rí ẹbí ẹlẹ́bí ẹbí kan sì dàrú mọ́ ẹbí míì pé ah, àwọn ẹbí tó ṣe pé wọ́n máa ń ní sùúrù ni tí wọ́n yé fàjàgbà sọ obìnrin kan wá jáde láàrin wọn tóun jẹ́ ìyàwó wọn òun wá lọ lè zèzìnà pẹ̀lú àwọn ẹbí tó ṣe pé ọmọ bú ni wọ́n ntẹ́kẹ̀mọ́ ah, rí rẹ̀ ni pé ọmọ yìí ń bú lọ́mọ yìí ti wá wá báyìí ah, bó ni wọ́n ti wá gbé aburú tiẹ̀ wá báyìí nítorí ọlọ́run tó ṣe pé yóò sì lẹ́yìn náà lẹ́ni ẹ̀rí ẹbí mi ti wá dàpọ̀ mọ́nu ẹbí yín nù wọ́n pa àwọn èédínú báyìí àwọn èéjà báyìí ah àwọn èé máa ń wúrú wà báyìí tó bẹ́ẹ̀ sì ni nǹkan ọmọ tó jù sáàrin yàn ọmọ ọlọ́mọ kan ni wọ́n lọ lè gbé wá láti kan ni tó gbúrú àwọn nǹkan yìí zina ni wọ́n fà zina so torí tó bá lóyún yẹn kò ẹni tó ń ní fún Allahu Akbar kò ní lè wá gbé pé mi mo ní kó wá kílèmù rẹ̀ ẹwọ ẹwọ tó zina zina amọ̀jẹ́ kéèyàn ya ó ọmọ so tó pé ọmọ rí ọmọ rí nǹkan rẹ báyìí ó sì ń lọ mú ó ń gbà ẹ́ so òun náà ni kí pe aburú ni aburú so zina ẹ mọ̀ mí ẹ mọ̀ pé gbogbo ọ̀hún ó bú àwọn àyà yìí kọ́ra bá rí bá kọ́dà bí wọ́n sanwó kalẹ̀ á lọ fi hàn pé ta ló lówó yìí ẹ kàn rí pọ́ mo lè ńlá kan ní ọkàn sẹ́yọ́ nu mọ̀lẹ́bí yìí ni lẹ́lẹ̀ láàrin ẹ̀ máa pẹ́ àà bólú léyìí ti wá ọyàn mo lè ó lè náà ní bàbá rẹ̀ bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ bí títí ń jalè so ó sì jọ bàbá rẹ̀ náà ni àmọ́ ilé bàbá rẹ̀ kọ́ná gbé e sí òun zina máa farú rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣiríṣiríṣiríṣi bẹ́ẹ̀ wá ní àwọn ìlú míì tó ṣe pé nínú fámìlì yẹn àwọn tó ṣe pé genius ló pé ọlọ́mọ ń fún wọn nílá ká ìgbà ẹ̀kan rí ọ̀dẹ̀ kankan ẹ̀ka ni pé apọ̀dà kan lè léyìí pé a, so ìyá kan bóyá ìyá kan lọ́rọ̀ lè ṣe irú rẹ̀ wà. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tó pé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ mìíràn tó yẹ pé ọmọ èèyàn gidi ńláńlá ni pé pé àwọn òǹlà káì ni àwọn tí bí o sì tó níbi tó jẹ́lé ọkọ rẹ̀ pé ọmọ ọlọ́mọ ńlá gbúrò àwọn àyíyá dáadáa sáàrin òun ah, ah, pé àwọn eré báyìí tọ̀hún ọlọ́lẹ̀ gbọ́mọ ọlọ́mọ kan wà ní so àfi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọmọ ètò burú jù òun náà ni pé kó jẹ́ pé ọmọ yìí ó wá ya àyàkuyà sínú mọ̀lẹ́bí tó yẹ pé ó wá ya olè ó wá ya ó wá ya sẹ́ ó ya sẹ́ gbogbo ń pé mọ̀lẹ́bí kì í dánwò láburú wọn gbé wá sí wọn á sí ní dánwò àwọn kan yẹn so zina máa ń farú nǹkan báyẹn ibi khalqul ansab yóò jẹ́ kí mọ̀lẹ́bí wúrò pọ̀ mọ́ra wọn ẹ̀wà ní dáì tó ń jẹ́ titi yín gẹ́gẹ́ mà wọn kò rú wà wọlé ń bolú ti wá wá báyìí ẹ̀ wá ṣe wàhálà oríṣiríṣi àìmọye lómi kọ́lẹ̀ lómi wọn máa purọ́ wọn tó ti bá làlàlà zina a tún máa dá ìṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba kalẹ̀ ìgbà tó wọn bá yà kóyà ọmọ ibi tó ti lọ lè wá o ọmọ wa pariwo pé àwọn ìyá kan ní ti ọ ọmọ ìjókòó ọmọ ìyọ́ gbádùn ni ìjókòó ọmọ ìyọ́ ti kíní kan ni tó yẹ pé ẹ̀yin náà sì mọ̀ pé ọ̀hún náà ẹni tó jẹ́ ìyọ̀ ọmọ mọ̀ pé ẹni yìí gan ọmọ yìí lọ jọ ṣùgbọ́n àwọn nǹkan yìí náà ni ó yẹ ká kíyèsí so bákan náà zina ṣíṣe يسبب العقوق في المحرمات أخرى ìsìnà máa jẹ́ kéèyàn máa bọ́ sínú àwọn ẹ̀ṣẹ̀ míì tó jẹ́ èèwọ̀ tó pé ìgbìnà ní ó ṣe sábàbí rẹ̀ kal israf ìyá máa nánà kùnà náà pa ìsìnà máa jẹ́ kéèyàn máa nà ẹ̀rìn owó tí ò lè ná fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ńlé tó yọ máa nà ẹlòmíì kọ̀ra mọ́tò fún bàbá rẹ̀ rí kọ̀ra fún ìyá rẹ̀ rí rẹ̀ rí ó dẹ̀ lówó kóra fún wọn o so kọ́dà kọ́dà fọ́ọ̀rẹ́ rẹ̀ rí àmọ́ ọmọ àwọn àlè tó ti ra mọ́tò fún ọlọ́lọ́mọ iye wọn tó ti ra mọ́tò fún tó pé ìwọ̀n ẹ̀kan náà ni ìwọ̀n sọ fún tí wàá ra mọ́tò fún mi o tó yóò sì ra fún náà ni kọ́dà kò ní sọ pé ó ṣeun tó yóò ní ẹran kékeré ló ń ṣe é ní ẹ tí mọ́tò táwọn ẹgbẹ́ tó ń rà nìyẹn ni ẹ má wọlé má wọlé báyìí mánéjì ẹ ní iná lè ya rẹ̀ rí ẹ̀rí kò ra mọ́tò fún bàbá rẹ̀ àmọ́ yóò kódà lómi ń kọ́lé fún àlè ìyá rẹ̀ àti bàbá rẹ̀ sì ń bẹ family house so káàtì wá ní àwọn àbúrò rẹ̀ wọ́n ń jìyà àwọn ẹ̀gbọ́n rẹ̀ wọ́n ń sọ́fà so kò ní kò ní kò ní sànú wọn àmọ́ àwọn ọmọ àwọn àwọn obìnrin olóbìnrin burúkú kan ní ọmọ náà owó fún so bákan náà a máa sìnà a máa lédìyàn débi zulm zulm zulm àbòsí mo ṣàbòsí so torí pé kíni ẹni ẹlẹ́ni tí wọn náà mọ̀ pé ò lè sọ fún pé ìkàlà ìlàkàlẹ̀ náà alẹ́ sọ̀rọ̀ sọ́lá mú ní pé inú tó burú jù láyé tó le jù náà àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá akbarul kaba'ir an tazni bi khalilati jarik kó wọ́n jẹ́ pé àwọn aládùúgbò rẹ ọmọ wọn ìyàwó wọn lọ́wọ́ ń bá ṣe zìnà náà lọ́n àwọn ọmọ ọmọ ọlọ́mọ láwọn àdúgbò rẹ̀ sọ àwọn tẹ́ àwọn jọ ń jẹ́ neighbors rẹ ṣùgbọ́n eléyìí ànẹ́bùsà sọ́lá ní ká ìyóhùn tẹ̀ tó wá tó burú torí pé kí ni ó mọ̀ ọ́n rí ó kí ya rẹ̀ ó kí bàbá rẹ̀ ó kí ọkọ rẹ̀ ẹ́ o sì ní àbòsí tó ń ṣe fún un ṣùgbọ́n eléyìí dẹ́lẹ̀ náà ẹ sábòsí nítorí òní fẹ́ kó ṣe fọ́mọ tiẹ̀ ẹ̀rẹ̀ àwọn ọmọ mi wà ní skul nísìn wọ́n bàbá olówó bú yẹn àti wọ́n bọ̀dọ̀ olówó bú náà wọ́n wá gbé mọ́tò lọ bá wọn nínú kámpọ́ọ̀sì ọ̀rẹ́ wọn ní ká wọ́n pàdé rẹ̀ so sórí pápò tí n tó lè ṣe fọmọ tiẹ̀ tó pé tó bá rí ẹnìkan tó bá ṣe bẹ́ẹ̀ fọmọ rẹ inú rẹ ò ní dùn ṣùgbúrú àwọn nǹkan yìí bákan náà zina máa fa alkez irọ́ ẹni tó bá fẹ́ ṣe zina irọ́ wà lẹ́nu rẹ̀ tó wà lẹ́nu rẹ̀ torí òní lè sọ bí ọ̀rọ̀ ṣe rí gangan òní lè sọ bọ́rọ̀ sí ń lọ òní wà bold pé ẹ̀dá ẹni tí mo yàn lálẹ́ nà àfahàn tó bá rí pé ẹjọ́ délé rí ibú pẹ̀lú ara yẹn àwọn pé òní lè sọ fẹ́ ní bọ́ọ̀dì ẹni ó lè sọ fún gbogbo èèyàn tó wà mọ́sọ́mọ́ pé ah pé eh, ẹni tí ìyàn lálẹ́ nìyẹn ẹni ó lè mọ́ á fún láwọn àwọn àwọn tán kan tí wọ́n fi máa dùn eh, eh, girlfriend mi kí ni jẹ́ girlfriend boyfriend mi kí ni jẹ́ boyfriend tàbí èèyàn mi kí ni jẹ́ èèyàn rẹ fámìlì rẹ èèyàn mi kan èèyàn rẹ kan o so gbúrò àwọn kan báyìí irọ́ ni kódà zina máa lédìí àdébẹ̀ kọ́tùlù nẹ́ẹ̀sì àmọ́ jẹ́ kí èèyàn pààyàn nígbà míì kẹrì nítorí ò lè ṣe kọ́ra àmọ́ mú yàn débi sẹ́ṣẹ̀r má lọ lè ṣoògùn burúkú ìdílé àmọ́ mú yàn débẹ̀ àmọ́ mú yàn pààyàn tẹ́lẹ̀ lómi tó bá wò pé ha lágbájá yìí kí ní kankan kan ṣe àṣírí ọ̀wá tú o kí ní kan sọ gbogbo náà là ń gbọ́ gbogbo là ń gbọ́ ní ní ìlú oríṣiríṣiríṣi tó ní ọ̀pá ọkọ rẹ̀ mọ́ kí ni ha torí pé ọ fẹ́fẹ́ yàwó rẹ̀ ni àbúrò lọ́mọ ọ̀pọ̀ obìnrin ni ọmọ poison ọkọ èyí kò inject ọkọ rẹ̀ torí kó fẹ́ lọ lè fẹ́ ọkọ mi tó ẹ fún aburú tó zìnà tó kú tí ọba ìfọwọ́ rẹ̀ sí zìnà kò ní dẹrù aburú yẹn wò tó náà ni pé zìnà àwọn aburú rẹ̀ pọ̀ gan tó ṣe kó tábà ní ká máa sọ kọ́dà amọ̀múyàn débi scotland hamley kí ni ọmọ ṣẹ́yún irú ẹni tá à ń sọ lẹ́ẹ̀kan yẹn tó torí pé kí ni ẹni tó bí ọmọ yẹn tó lóyún lásìkò kò tí ì fẹ́ lóyún lọ́wọ́ pé a ah, lásìkò yìí ìrọ̀ wọn wà nǹkan tó wọ́n yà yìí ṣẹ́ dànù ni so gbogbo eléyìí zina ló lè dẹ̀sí pé ó gbẹ̀mí ẹlẹ́mìí ó so bóyá ẹyọ kan tí ó ní láyé rẹ̀ náà nù so yóò ṣẹ́ dànù bóyá ẹyọ kan tí ó jẹun lórí rẹ̀ nínú ọmọ rẹ̀ náà nù yóò ṣẹ́ dànù tó wáyà mọ̀ wá ní pé ah, àwọn bá àti bẹ́ẹ̀ lọ́wọ́ fún bẹ́ẹ̀ lọ́wọ́ fún un so tó ṣe pé òun náà ti mọ̀ nǹkan tó ń so bẹ́ẹ̀ náà lọkùnrin ní àti bẹ́lọ́n bẹ́lọ́n fún un tó náà ti mọ̀ nǹkan tó náà ti ṣe àìmọye tó yẹ kó o ti wéṣẹ̀ rẹ̀ wọ́n kà mọ́ ní kò bímọ ó ti bímọ rẹ̀ kẹtẹ́ ó ti bí sínú sálángà ni ó ti bí sínú sínú pampers ni ṣùgbọ́n àwọn kan yìí tí zina máa ń dálẹ̀ nìyẹn ṣùgbọ́n kan náà ẹni tó bá ń ṣe zina kódà bó nìyẹn bó ṣe lè kó brilliant tó yóò sì máa rí pé làákàyè ọmọ dínkù ọmọ ọdọ́ọ̀lù làákàyè ọmọ ọdọ́ọ̀lù torí pé kí ni kò ní fẹ̀mí sí pàtàkì bí ọmọ tó wà ní secondary school tó wà níléèwé tó wà ní institution òun tó pé òun nídìí ọpọlọ tí ó concentrate pẹ̀lú rẹ̀ lásìkò yẹn òbí náà níjẹ́ kó dúró òní nílàákàyè òní lè concentrate pẹ̀lú ọ̀rọ̀ education rẹ̀ tó jákujàku ló máa ṣe tó náà níta bá kíyèsí ọmọ mi nígbà mi tí ó bá ti bẹ̀rẹ̀ wọ́nàwọ́nà yóò máa ṣe dáadáa láti bẹ̀rẹ̀ jákujàku ó ojóbìnrin ni ẹ̀ tìrì kò yóò máa affect education rẹ̀ so òun náà ni pé irú àwọn kan báyìí àwọn aburú tó máa ń ṣẹlẹ̀ láti ibi zina nìyẹn zina máa ń mú yàn lọ lè ṣe sẹ́ṣẹ̀r ogun ló máa lọ ṣògùn torí tẹ́lẹ̀ mi bá lé pẹ́ẹ́n fẹ́ bá bìbì náà yóò ní pé ha ah, ojúbọ̀ ọ̀rọ̀ kọ́ lélẹ́yìí o àfi kó ń wá ọgbọ́n dá sí nǹkan sórí eléyìí mùsùlùmí ó gbọ́dọ̀ sún fún gbogbo àwọn nǹkan yẹn tó lọ́n bá ti ní nǹkan kan ọ̀dà kí wọ́n dé díẹ̀ mùsùlùmí máa ń jìnà sí ni mùsùlùmí máa ń jìnà sí so wọ́n tó bá ń wò pé olérí obìnrin olérí òsì níjẹ́ bá o olérí òsì tí wọ́n bá ní ìragbádá lérí obìnrin ah yìí ní olérí òsì ní jẹ́ bẹ́ẹ̀ takú ọkùnrin náà wọ́n ọkùnrin obìnrin náà lọ bá ń wúra rẹ̀ pé olérí ọkùnrin ha olérí òsì nu torí pé kí ni aburú tí mẹ́ńbẹ̀ kì í ṣe kékeré ẹlòmíì ìjọ tó bá wá ṣe tán tó lóun fẹ́ sẹ́tù báyìí ha ó ti kọ́ ó ti ṣe ó ti ṣe pálapàla lọ yóò lọ́wọ́ sẹ́tù ṣé ti ẹ̀rí pàtàkì jùlọ ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin ẹ̀yin ọmọ kéèké obìnrin yìí nínú ẹni tó yẹ kẹ́ ẹ sọ ìgbésí ayé ara yín náà ni ẹ̀yin ni jù bí ẹ̀ mọ̀ ẹ̀sán ẹ̀mọ̀ sáwọn skul ẹ̀mọ̀ institution tó pé ẹ wà ní skul tó yẹ pé ẹjọ́ obìnrin tẹ̀sí lọ́kọ̀ nínú ẹni tó yẹ kọ́ sọ̀rọ̀ ẹ̀jù láyé náà lẹ́yìn obìnrin torí pé kí ni ẹ̀ mọ̀ ń tẹ́ dà ọjọ́ wájú so kéde pé pọ́kùnrin náà mọ́ àìpé òun ó ti tẹ̀yìn obìnrin pọ̀ jù sìnà tí ò pé ẹ̀yìn ìranù sìnà àìpé rẹ̀ ó ti lágbára jù fẹ́yìn obìnrin torí pé kí ni dá tó rí o he ẹ ti dé tara yín rí d ẹ dé tara yín rí c ẹ dé tara yín yẹn ni o so ẹ ti wá dé tara báwọn wá yá so a b z ẹ wá fẹ́ra yín mọ́ hmm, ẹ wá tó rí i e. gbà tó wá rí i e, so ẹ wá fẹ́ sẹ́tù pé tọ̀ èmi àtẹ́ni tàjọ fẹ́ ṣetán ni sọ ti ni i e ni wọ́n ti rí pàtó wọn rí píkṣọ kọ́lá wọn rí píkṣọ ọ̀rọ̀ rẹ̀ ah ee eh, ọmọ burúkú yìí rèé ló bá dákọ rẹ̀ ó dákọ ọmọbìnrin yẹn a ah, ìwà wọn pé sọ mọ́rí ni wọ́n mọ́rí ni ah oní kí ló ṣẹlẹ̀ ni ẹni tó fẹ́ sẹ́tù pẹ̀lú rẹ̀ nítorí ee eh, ah eléyìí kọ́ ọ̀rẹ́ mi dàkú eléyìí kọ́ sọ ọmọbìnrin wá kí ẹkún mọ́lẹ̀ yìí wá ń sùn ń sùn sọ wọn náà múra sí so ní tẹ́mi sọ fún ọ ní ìsinmi pé kọ́ ló lè jáwọ́ ló lè sọ́ọ̀pù kó tètè mọ́ túbá fọlọ́run kó padà kó ní gbogbo ọ̀nà dandan sínú tó ń ṣe yẹn so olùmọ̀ bìlú gbé bóyá ọ̀rìn tọ́lọ́kọ́ bọ̀ ń bẹ́ àbí ọ̀rọ̀ náà ẹ̀tàn jẹ́ nì tí ọ̀rọ̀ nǹkan kan so gbogbo tó máa ń fa zina inṣàlá ẹ máa débẹ̀ ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú ògo ọlọ́run ọba so òun náà ni pé kíyìn o tó bá ti mọ̀ pé ò tí ṣe tán tó lọ́kọ̀ọ́ tó mú lọ lè báwọn òbí rẹ níwò obìnrin wípé ẹni tí mo fẹ́ fẹ́ rèé o tí ó mọ̀ bẹ́ẹ̀ mọ́ ti ìnẹ́nì kankan tó lòun rìsíìfù kọlù rẹ̀ àbí tó lòun wẹ́kọ̀m rẹ̀ àbí ẹ̀yìn báwo ni àyín dáadáa ni ẹ̀yìn kí ni kàn fẹ́ fi ọ̀ ni ẹ̀yìn ìmọ̀ lọ ronú sí inú kí lòun ronú sí o ò tí ì ṣe tán tó àkóbá lè ṣe tán ní tó gbé yọjú táwọn òbí rẹ kàláàsì mú wọn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ kẹsì tí ń tẹ́ báyìí kẹ́ ṣe kódà yìí wọn ò dí lọ́wọ́ wípé wọn lọ skul ó ti wà lọ lẹ́ márì kò sí kankan ṣé ọ̀dà kọ́ ọmọ lọ skul kọ́ ọmọ lè ṣe ìdìnnà ńkọ́ tó náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí náà mo fẹ́ pè mo fẹ́ pè wá sákèsí níbí ẹ wọ̀rọ̀ Ibn Abbas mọ̀ sọ́lẹ̀ kan Ibn Abbas pe àwọn ọmọ rẹ̀ kalẹ̀ nípa ẹni tó bá fẹ́ ṣetán tó bá ń pọ́n bá fẹ́ níyàwó nínú yín o mo ṣetán láti ẹ wọ ọkùnrin ló pè o bóòlù àjọ afẹ́ sọ tóbìnrin tó o kò sí tó burú níbi kọ́ ọmọ rẹ kó mo lọ skul ó wà ní ó wà ní education ó wà ní poli lọ́ọ́ lè mú ọkọ tó ń fẹ́ wa kọ́lá wà ní secondary school mú ẹni tó ń fẹ́ wa torí mo ti rí ọ pé òun ti ń rẹ̀ gbèrègbè ìrìnlẹ̀ yìí ọ̀ mọ́mọ́ gbogbo gbà náà ní kọ́ọ̀lù ń pè padà ah, kọ́ọ̀lù so ẹ mojú tó ń fi ń sèfù nọ́mbà so ẹ pè pé wá ta ni ẹni tó ń tí tó ń tó ń tó ń tẹ̀jọ́ ń tẹ̀lé ra yín káàkiri kẹ́yìnjú tẹ̀yìnjú ìkọ́rọ̀ skul ni mo wọlé skul yóò máa lọ òní dúró so pẹ̀lú ẹ̀kan yájú kan lọ kó mo sẹlọ́run lábẹ́ rẹ̀ ó yá ju kọ́ máa náwó skul rẹ̀ kó sì lọ́kọ̀ aláàlè aláàwọ̀dá ó dájú bẹ́ẹ̀ lọ àbí kó fẹ́yàwó aláàlè ó dájú bẹ́ẹ̀ lọ. so kọ́lọ́kọ́ ṣá ṣe àánú fún wa ẹ jẹ́ kí n gbé àwọn kọ́ọ̀lù sí abárígbé díẹ̀ zero eight one zero eight five zero one three seven one fún àti abáfẹ́ ní ìbéèrè kan sí ìbéèrè kejì lórí ọ̀rọ̀ ìgbìyànjú tí a ń sọ àbí lórí nǹkan míì náà náà mi. wọ́n ní kó mo sọ láwọn tó lọ́wọ́ ìkẹ́kọ̀ọ́. náà mi káwọ̀. ẹ̀ẹ́n tó pè ní wọ́n eh, ládùn zina òun náà ni ọmọ zina ẹni pé ọmọ tó ṣe pé ó wáyé láláì ṣe oyìgì rẹ̀ tí ìyá òfin àti bàbá òfin fún ẹni tí wọ́n jọ ṣe nǹkan papọ̀. ó ti yẹ bá ń bóyá ẹnìyẹn ti wà ń lé ọkọ ní ọ̀dọ̀ lè ṣe ìdùnnà níbo mi sàn kí bàbá rẹ̀ kú ní mà pé lè ọkọ rẹ̀ bàbá ò mà tó bàbá fi fún ọ ní mà sí fún ọmọ yẹn wáyé ọmọ tí ń jẹ́ wọ́n ládùúgbò náà nìyẹn naam naam ẹ káwọ̀. ẹ sọ̀rọ̀ jákèjádà. naam. ẹni tó bá ṣe kí ni. naam aleykum salaam aleykum salaam ń dání lọ. ọ̀hẹ́ wọ́n ti ṣe dà náà lọ́wọ́ àgbé. naam aleykum salaam. ẹ kúrò lẹ́wọ̀n alhamdulilayi naam naam. ẹjọ́ mo ní ìbéèrè kan dà. naam. ẹjọ́ tó ń gbé ìjó dání sí ọkọ ó mọ sọ fún àwọn rẹ̀ pé fúlàní ló ti pèsè rẹ̀ ní ojú fún àwọn kiri tó wà ń tà. ó ní kíni. òun ń yan àlè òun sì ti pín ìfẹ́ ìyàwó rẹ̀ sí fún àwọn tó wà ń tà fún àwọn tó wà ń tà ní ìlàjì tọ́ ọlọ́run kọ́ sànú ọmọ ọkùnrin o ọlọ́run kọ́ mọ́jẹ́ kiri rẹ̀ ó burú kí o tó máa fi aburú ṣe ìyára tó ó burú gan inna Allaha la yuhibbul jahra bis-su' irú ọ̀fẹ́ kí ọmọ ṣàbúrú kó tó máa tó máa fi ṣe ìyára káàkiri irú ẹnìyẹn tí ń ṣe ó burú o ọ̀rọ̀ tí ó dání ń sọ wọn o tó kọ́lọ́n sànú rẹ̀ naam. aleykum salaam. naam ẹ káwọ̀ ẹni kan sọ pé ẹgbẹ́ àtúnyàn sanwó sàdáàkì ọmọ tó sì wà sí àwọn òbí rẹ̀ ẹgbẹ́ làwọn lè. bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá ti lọ sọ́dọ̀ àwọn òbí ọmọ yẹn pé mo fẹ́ fẹ́ ọmọ yín tí wọ́n sì yọnu sí tí wọ́n dẹ̀ gbà bẹ́ẹ̀ ní bàbá rẹ̀ tó gbà pé mo ti yọnu sí lóhun ti so wọ́n papọ̀ so tí bàbá bá gbà pé ọyá mo ti so yín papọ̀ ẹ ti di ìyàwó ara yín kọ́ sọ̀rọ̀ sàdáàkì láàrin ara náà ni wọ́n lè fúnra kí ìyàwó sì wà ní ilé bàbá rẹ̀ kọ́ mọ́tì múùfù wa kò sí nǹkan tó burú mẹ́ tó kọ́ mọ́ níwà kí ń gbé yìgì fún yẹn tó ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀lẹ̀ nínú ẹ̀sìn ni Allahu a'lam. naam. salaamaleykum. aleykum salaam. yes sir ìbéèrè tèmi ni pé mo ní tó bá yẹ pé true rape lobìnrin ok tí wọ́n rape àbí bóyá wọn rọ ẹbí wọn rọ ọbẹ. ṣe rí irú nǹkan yẹn ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ kí negligence yẹn ó ṣẹlẹ̀ ìmílẹ̀ tí nǹkan yẹn bá ṣẹlẹ̀ kó lọ sí ọ̀sítà kó kó lọ sí ọ̀sítà immediately immediately bọ̀ tó wá ṣe pé tọ̀ bóyá negligence ṣẹlẹ̀ tó wá di pé kínní yẹn náà bóyá òun náà tẹ̀ bóyá bóyá ọkọ̀ lajú yá kó sì nìkan tó wá di pé wá di pé ó ti di kó ti doyún tó kàn máa ní pé àwọn lọ lè ṣe ọ̀ fún ṣe kalẹ̀ bẹ́ẹ̀ náà tó náà náà náà mọ̀ náà. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh orúkọ tèmi ni Sulaiman Ajimabi. náà mẹ́ka wọ̀. ẹ dákun ẹni tó bá fẹ́ ìyàwó márùn-ún hmm. ìyàwó karùn-ún ni jogún àwọn ọmọ rẹ̀. Hmm. ṣẹ́rí ẹni tó fẹ́ ìyàwó márùn-ún yẹn ó ṣàfihàn inú ẹ̀sìn tó ọ kọjá àlà gidi gan so orin tó ṣẹlẹ̀ fúnlẹ̀ ni pé irú ìyàwó tí ó fẹ́ lẹ́lẹ̀ karùn-ún yẹn kò ní lógún bọ̀tà máwọn ọmọ tó fẹ́ yẹn ọmọ rẹ̀ ni o àwọn ọmọ tí wọ́n bí fún ọmọ rẹ̀ ni ọmọ rẹ̀ ni náà. Uh, inshallah fún àwọn tí a bá fẹ́ pè mí sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine zero eight one zero zero eight one zero thirty three fifty one fifty four nine so náà ni fún àwọn tí a bá fẹ́ pè sí orí ètò